ó yọ́nú sí ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ike kó máa jẹ́ ẹ̀sìn fún wa ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tọ́lọ̀ ń yọ́nú sí yìí ike kó máa jẹ́ ẹ̀sìn fún wa òun náà ni al-islam ọlọ́run ẹlẹ́dàá wa fi al-islam yìí ó fi ta wá lọ́rẹ ó sì fi ṣe ìyànràn lórí ìsìláàmù yẹn ọ̀sẹ̀sẹ̀ dé kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látòrí àwọn baba ńlá wa ádámù aleyhi sẹlẹm yóò sì máa bẹ bẹ́ẹ̀ títí tí ọlọ́run ọba tí ó fi ká ilé ayé ńlẹ̀ kó tó gẹ́ tí gbẹ̀ndàlùkìyàmù ó fi dé ọlọ́ọ̀lẹ́dàá wa ní al-yawma akmaltu wa atmamtu alaykum ni'mati. ورضيت لكم الإسلام دينا lónìí mo ti pé ẹ̀sìn yín fún yín mo sì pé ìdẹ̀ra mi lórí yín mo yọ́nú sí Islam fún yín kó máa jẹ́ ẹ̀sìn fún yín. àyà yìí irú rẹ̀ kò sọ̀kalẹ̀ rí nínú Tawrah kò tiẹ̀ sọ̀kalẹ̀ rí nínú Al-Injil àti ẹ̀lẹ́ rí àyà mi ta lè fi wé nínú Az-Zabur al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina lónìí mo ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí. òní mo ti pé ẹ̀sìn yín fún yín mo sì pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo sì yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín àwọn yahood wọ́n ní tó bá jẹ́ pé àwọn ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ àyà yìí kalẹ̀ fún ojoojúmọ́ ayé làwọn ọba máa ṣàjọyọ̀ làwọn ọba máa dunnú pé ọlọ́run sọ pé òun ti pé ẹ̀sìn àwọn fáwọn kó sì sọ pé òun ti pé ìdẹ̀rùn òun lé àwọn lórí kó wá fi yá wọn ipò ìyọnu sí ẹ̀sìn tí wọ́n máa ṣe fún wa sọ̀ńtò dájú. Ona náà ni pé àwọn onírú rẹ̀ ẹ̀yin mùsùlùmí nìkan ẹ̀yin lẹ nírú eléyìí kí wọ́n á lẹ̀ wá ní mójútó ìsìláàmù yín sí ọlọ́ọ̀lẹ́dàá wa tún fi hàn wá nínú alukur'an ohun tó fi hàn wá wípé tí ẹnikẹ́ni tó bá mú nǹkan míì lẹ́sìn tó yàtọ̀ sẹ́sìn islam ọlọ́run ọba ẹlẹ́dàá gbà lọ́dọ̀ kò ní gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ni bẹ wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mí fi ṣẹ̀sìn. tó yàtọ̀ sí alìsílám ọlọ́run ọba kò ní í gbà lọ́dọ̀ rẹ̀ àti pípapá gan yóò máa bẹ nínú àwọn ẹni tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà eléyìí ń tọ́ka sí pé àwọn ẹni tí kò fẹ́ ṣòfò àwọn ẹni tó fẹ́ wà lẹ́jẹ̀nà àwọn náà lẹni tí ń ṣe islam àwọn náà ní í ṣe ẹ̀sìn òdodo eléyìí tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa. tó fọwọ́ sí fún wa pé ká máa fi ṣẹ̀sìn àwọn èèyàn pọ̀ lọ́jà ń tirẹ̀rẹ̀ lókè pẹ̀ tó pé wọ́n sí náà wọn ò mọ̀nà lọ sídìí ẹ̀sìn Islam àwọn ẹni tó jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa kò sí iye wọn kò fi wọn mọ̀nà lọ sídìí ẹ̀sìn Islam tí wọ́n wá tara bẹ́ẹ̀ tí wọ́n ṣòfò láyé ń bí tí wọ́n tó ṣòfò lọ́la gbẹ̀ndàlùkìyàmà. ọpẹ́ ní fọlọ́n kọ́lọ́n ọba òsàwà lọ́kàn nínú wa ọlọ́ni kul qul hal nunabbi'ukum bil na a'mala alladhina dhalla sa'yuhum fil hayati ad-dunya wa hum yahsabuna annahum yuhsinuna sun'a أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ọlọ́ni ẹ̀yọ́ ajá fún yín nírò nípa àwọn ẹni tó ṣe pé ẹni òfò ni wọ́n jẹ́ nípa tí wọ́n ṣe níṣẹ́ àwọn iṣẹ́ wọn tí wọ́n ṣe ó mú wọn jẹ́ ní òfò àwọn náà làwọn ẹni tó ṣe pé gbogbo tí wọ́n gbélé ayé ṣe òun náà lọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa fi ráre gbogbo ẹ̀ ló sọnù mọ́ wọn lọ́wọ́. táwọn sì ń rò àwọn ń ṣiṣẹ́ rí ni ọlọ́lá eléyìí àwọn náà làwọn ẹni tí wọ́n ṣe pẹ̀lú àwọn ayọ̀ ọlọ́run wọ́n ṣe kèfèrí pẹ̀lú pípadì ọlọ́run eléyìí mú kí àwọn ṣe a ò tiẹ̀ ní í ṣe wọn bá ti eléyìí túmọ̀ sí gbogbo ẹni tí ò ti ṣe tó jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí òun náà ń bá ń ṣe. kò sí tàbí ṣùgbọ́n onítọ̀ àwọn máa jẹ́ni tó ṣòfò láyé ń bí yóò sì jẹ́ni tó yẹ pé òfò náà ni ó mú tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹnikẹ́ni tó bá ti kọ̀ Islam tí ò ṣe ó kọ̀ láti ṣẹ̀sìn ọ̀la kò sí tàbí ṣùgbọ́n pé kò ní mọ̀nà láti là ọlọ́yẹlẹ́dàá ni kul innal khasirina alladhina khasiru anfusahum. الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين sọfún wa pé dájúdájú àwọn ẹni tó ṣòfò àwọn náà làwọn ẹni tó ṣòfò ẹ̀mí ara wọn tó tún ṣe òfò àwọn mọ̀lẹ́bí wọn lọ́jọ́ gbẹndẹlùkìyàmà ẹ tẹ́tí ẹ gbọ́ o eléyìí òun náà ni òfò eléyìí tó hàn ọlọ́ọ̀lẹ́dàá wa kọ́ mẹ́jẹ káwọ́ ṣòfò. alìsílám onáni ká gbáfà fún Allahu Rabbul Alamin ká sọpá sọsẹ̀ sílẹ̀ fún ní kọ̀kọ̀ ati ní gbangba nípa ń tó jẹ mọ́ ìgbàgbọ́ òdodo ó sọpá sọsẹ̀ sílẹ̀ Allah ní kọ̀kọ̀ àti ní gbangba wàá gbàgbọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbàgbọ́ ní òde rẹ̀ ìgbàgbọ́ máa bẹ nínú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti ṣe máa hàn nínú wà rẹ̀ ẹnikẹ́ni ò sí. tó lè máa jánu fánu sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ìgbà tí ìgbàgbọ́ rẹ ọba da ọ̀tọ̀ ni tí wọn náà ń sọ ọ̀tọ̀ ni tí ń bẹ nínú rẹ gbogbo ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ aláìgbàgbọ́ ló kọ́ rẹ̀ á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nígbà tó bá ti bára rẹ̀ níwájú àwọn èèyàn òun náà máa sọ bí wọ́n ti ṣe ń sọ yóò máa wí bí wọ́n ti ṣe ń wí torí kí wọ́n lè bá kákún ọ̀kan nínú àwọn ṣùgbọ́n tó ṣe pé ní pàápàá ní ti ń bẹ nínú rẹ̀ tako ní ti ń sọ jáde lẹ́nu yaquluna bi afwahihim ma laysa fi qulubihim ní tí ò sí nínú ọkàn wọn òun náà ni wọ́n máa fẹnu sọ mélòó mélòó lẹni tí ń pera rẹ̀ mùsùlùmí lónìí tó ẹgbẹ́ àdìsọ́kàn rẹ̀ ọ̀dà ìmánì rẹ̀ ó kìí sí ẹni tó ní àdìsọ́kàn tó dáa rárá ìsìláàmù náà wà dà ìsìláàmù náà wà dà ọ̀gá ṣe sọ láti wọn á pè mùsùlùmí o ò lákìdá tó dáa o ò lè jẹ́ mùsùlùmí nítorí pé téèyàn ọba ti ní àdìsọ́kàn ìgbàgbọ́ tó sunwọ̀n gbogbo nǹkan yòówù tó bá ti ṣe nínú ẹ̀sìn ìsìláàmù yìí àṣedànù ìgbára gbóná lásán ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùsùlùmí òdodo wọ́n sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah wọ́n sì gbàfà fún ní kọ̀kọ̀ àti ní gbangba mùsùlùmí ṣe múnáfìkì tó àmà sọ pé tí wọ́n bá rọ́wọ́ rẹ̀ bí wọn ò dénú rẹ̀ ṣebí ọwọ́ mi lásán lórí sọ ọmọ tí ń bẹ nù mí ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa ti ń bẹ nínú rẹ̀ wallahu a'lamu bima yaktumun ọlọ́run ọba ló ní májè nípa ń tẹ̀ ń gbé pamọ́ wallahu alimun bi dhati sudur ọlọ́run ọba ló ní mà nípa gbogbo tí ń bẹ nínú gbáyà kálukú ọgbọ́dọ̀ gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba tó o bá parọ́ títí o lè parọ́ tán ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó o bá ṣèké títí o lè ṣèké di mùsùlùmí èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé kò máa fi gbàkan bọ̀kan nu nínú gbàgbọ́ tó lò ní kọjá ni tó yẹ pé ojú ayé lásán ní í ṣe èyí tó ṣe pé ojú la rí ìgbàgbọ́ òdekù eléyìí ò lè jẹ́ mùsùlùmí láéláé ọgbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé kọ̀kọ̀ àti gbangba rẹ ìgbàgbọ́ rẹ ó dúró dédé ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ bákan náà nínú ọ̀rọ̀ ẹnu ẹ sọ yọ dọ́gba pẹ̀lú ń sọ ní gbangba pọ́tọ̀ ní tá rẹ ọ̀tọ̀ ní tá à ń gbọ́ pọ̀ gbogbo ẹni tó bá ti wọn kì í ṣe gidi because mùsùlùmí gidi òun sọ lójú gbogbo èèyàn pé òun gbàgbọ́ pọ̀ kan ṣoṣo ni Allah ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yìí la sì gbọ́dọ̀ máa sì ó tún wá lọ sọ lẹ́yìn pé ẹ ti náà ayé yìí fẹ̀ kọjá kápọ́lọ̀ kan ṣoṣo náà láà máa darí ìjọsìn lọ sọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ àtàmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn bá lè dọ́dọ̀ tiwọn ó yẹ káwọn náà lè ti fáìlì èèyàn síwájú tó bá sì dojú àwọn èèyàn ní rárá o ọlọ́run ọba kò lórogún kò lẹ́gbẹ̀ẹ́ra kò lórùrànlọ́wọ́ kò lámúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn dájú pé èsè e mùsùlùmí mùsùlùmí àwọn èèyàn bẹ̀rù mùsùlùmí máa ń láyà nígbà tó bá sọ ní kọ̀kọ̀ náà lọ sọ gbangba torí pé àwọn èèyàn torí àwọn ò lálùjánnà wọn ò níná kí á lọ fẹ́ wá sí torí tí wọ́n máa tan rẹ̀ jẹ sí kí ló dé tó fẹ́ máa ṣèké nítorí tọ́mọ èèyàn tó fi jẹ́ pé mùnáfìkì lọ́ọ́ máa bá ká kí lọ sọ lójú àwọn èèyàn kí lọ sọ lẹ́yìn wọn mùsùlùmí èsè bẹ́ẹ̀ mùsùlùmí máa gbá fàfọ́lọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ nínú gbàgbọ́ rẹ̀ nínú nǹkan tí ń sọ lẹ́nu bákan náà ìwà rẹ̀ ìwà mùsùlùmí lójú àwọn èèyàn kò ní yàtọ̀ sí ìwà rẹ̀ nígbà tó dá wà nítorí pé ọmọ yìí pé àwọn èèyàn ti ń rí òun nígbà tó ń ṣèṣe níwájú wọn tó ń hùwà níwájú wọn àwọn gangan kọ́ ló ń ṣe fún bí ẹ bá ṣe Allahu Rabbul Alamin tẹ́lẹ̀ tí mùsùlùmí bá fẹ́ ṣe sọ́láàtì mọ́ṣáláṣí níbi táyìn ti ń rí kò ní yàtọ̀ gẹ́lẹ́ pẹ̀lú sọ́láàtì tó ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ níbi tẹ́dọ̀ ọlọ́run kankan ti rí torí ẹ̀ òun mọ̀ pé ọlọ́run ọba ló ń sìn ọlọ́run ọba tó ń sìn sìn ó ń bùkátà kó òun sìn gbọ́nà kan pàtó eléyìí tó ṣe é pé kò ní mú kí sọ̀láàtì gbangba kó yàtọ̀ sí sọ̀láàtì tá a ṣe ń kọ̀kọ̀ torí ẹ̀ síbẹ̀ ni wọ́n rí tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ akú oríire ìsìláàmù rẹ̀ dáa púpọ̀ ìsìláàmù rẹ̀ sùn àjọjọ́ nù màá bá ti jẹ́ pé ojú ayé ló ń ṣe kárí mi náà gbogbo ẹ̀ ọ̀fẹ́ káwọn èèyàn gbósùbàrà bàǹdù fún wa ni ọ̀fẹ́ kí wọ́n kọ́ ọkún mùsùlùmí gidi nígbà tó ti jẹ́ pé àwọn olùlàlùjáná tá à ń wá òun níná tá à ń bẹ̀rù okó àṣedànù láàmà kí ọ. ẹ̀rí Islam kìí ṣàdìsọ́kàn lásán kìí ṣe gbàgbọ́ tá a ní lásán ni wọ́n ń pè ní Islam. lódodo ìgbàgbọ́ ò nípìlẹ̀ ìtọ́jà gẹ́gẹ́ bí káfí eléle káfí sọlẹ̀ ilé tá a bá ti gbé lórí ìpìlẹ̀ tó nípa tó ní agbára ìtọ́jájú òun náà ní pé tí ara lásán bá sán irú ilé bẹ́ẹ̀ ó lè búrẹ́kẹ́ kó túká dànù bẹ́ẹ̀ ni nígbà foundation létí ò bá ti dúró dáadáa ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ògbà á pariwo ẹja jẹ́ kí gbàgbọ́ ọwọ́ dáa ò ní gbàgbọ́ dáa gbogbo nǹkan míì tó máa ń nínú ẹ̀sìn Islam yìí ọkàn gbára lugi lọ́n gbára gbóná kò sí nǹkan kan tó lọ́wọ́ bó fi ṣe ìdí Muhammad Nigbara, tẹ́sí islam bẹ̀rẹ̀ ọdún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mẹ́tàlá lọ́lọ́run máa nàbì ṣe ní maka tí fi ń pèpè lọ sí di ẹni gbàgbọ́ òdodo ẹni gbàgbọ́ òdodo gbogbo sọláàtì zakati nkankan wọn yẹn ẹ̀yìn ọ̀rẹ́ yìí làwọn dé ẹ kọ́kọ́ nígbàgbọ́ òdodo tó sùn à ẹni ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe kọ́fẹsẹ̀ rìn lẹ sísìn torí pé tí ọba ti sígbàgbọ́ òdodo tó sùn à tọ́fẹsẹ̀ rìn lẹ sísìn ẹ̀sìn wọlé abẹ́sí àbí àbúradà wọlé ti fẹ́ sẹ̀sìn náà ẹni òdodo ti ń ṣe sọ̀láàt ó fàṣìkò ṣòfò ti ń yọ zakat ó kú ńná ti ń ṣe para rẹ̀ lébi fòǹgbẹ́gbẹ́ra rẹ̀ hajj oku ìrìn àjò afẹ́ ó sì kú wàhálà ó kú rẹ̀ torí pé tí ti òdodo asán lásán kìí ṣe pé gbàgbọ́ ń lásán òun là ń pè ní islam ṣùgbọ́n bíi tíkọ́ ọmọ aṣáwó kọ́ kọ́ jẹ́ pé wọ ẹlẹ́gbẹ́ ìmùlẹ̀ ni ọ́ ẹlẹ́gbẹ́ olóògbòni ni ọ́ aláwo ni ọ́ ó lè jẹ́ mùsùlùmí láéláé pẹ̀lú àwọn ẹgbẹ́ wọ̀nyẹn ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ ìmẹ̀rẹ̀ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ ayé ó lè jẹ́ mùsùlùmí wàláhì wàláhì ó lè jẹ́ mùsùlùmí olórí ibú ni ọ́ yéé ṣe mùsùlùmí because olóríire kìí tún mẹ́bọ mẹ́sì olóríire kìí ṣe ológbòyìn olóríire kìí ṣe ẹni tí wọ́n máa bá wọn ṣẹgbẹ́ mú lórí ibú kan nítorí pé èmi fẹ́ wà lìjánà ọ̀nà wo wá wọn là kalẹ̀ láti wà lìjánà alẹ́ islam alẹ́ islam ṣùgbọ́n o kìí ṣe gbogbo èèyàn tó mọ̀ wípé ibìkan ànú ni iná ni wọn á máa lè yẹra fánù nítorí sábàbí kan àbí sábàbí mi ẹ̀rí táwọn kan tún tẹ̀ bàtí ànù wọ́n tún máa gbé ànù lárugẹ tún sọ pé ẹ má dá a àwa mímí kò mi àwa láyé ń bì àwa la kólé ayé lọ́wọ́ ìwọ ta ni ìwọ tó lágbára lórí ìgbẹ́tọ́ yà wọ́n ayé lọ́wọ́ pé àwọn òpònú ẹgbẹ́ ẹ̀ bá tígbẹ́ bá ń gbọ́ tí bá ń gbọ́ àwọn òbí ọ̀dà tó ní tètè lọ síbi tó ti gbàsẹ̀ ìwọ náà lọ́wọ́ sọ pé ilé ayé ń bẹ lọ́wọ́ dàda ń dín ní ọwọ́ rẹ̀ ayé ò ní bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀lẹ́dà wa òun ló kólé ayé rẹ̀ lọ́wọ́ bó bá tẹ̀wù ló lè ṣe ilé ayé àtẹni tí ń bẹ nú ẹ̀ ìwọ wa kọ ọ̀gbọ́ lọ́yìn gbọ́ ẹ ṣe takú láyà ńjọ́ ti kú dé ẹ ṣe tàrùn láyà nígbà táwọn fẹ́ ṣe yín òṣì burúkú ti ń ta yín ẹ ṣe rí nǹkan ṣe sí i. a'udhu billahi minash shaitani rajim kì í ṣe gbogbo ẹni tó bá ríran iní máa lo ìran rẹ̀ láti fi wo ń tọ́ da kì í sì ṣe gbogbo ẹni tọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa tó fún làákàì ní máa rí làákàì rẹ̀ lò kọ́lọ̀ ń dákun kọ́mọ́ sì wá darí ó wá fi ojú ọ̀nà alẹ̀ ó ọ̀ ń tanra rẹ̀ dànù ọ̀n bá ìsìnkú ara rẹ jẹ́ ní ikú tó sì ṣe pé òtítì ní máa wọlé mú yàn èèyàn máa dá agogo mẹ́rin fún yàn tọ́lọ̀ ẹlẹ́dàá wá sì ti mọ̀ pé kò nílò ìṣẹ́jú mẹ́rin sígbà tó sọ̀rọ̀ ní ọba àdìpọ̀ lọ ẹni tó wá sàdéhùn fún ọmọ ké ní bàbá tó ní kápàdé làgó mẹ́rin òní àsìkò ti tó ókè gbogbo agbára òfò tó wà ń kó kàm ìwọ náà ti yẹ kọ́ ọmọ lágbára òfò ológun máa kú fóògùn gbogbo àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń ṣe tí ò jẹ́ ọjẹ́ mùsùlùmí gidi o ó rí i pé ọ wà nù pé ẹ ń ṣètùtù rẹ ẹ ń pọ̀fọ̀ rẹ ẹ ń pògèdè rẹ ni màlẹ́kà kú tún pọ kọ̀mọ̀sí nǹkan kan tí máa dín màlẹ́kà kú lọ́nà bí èèyàn bá jẹ́ olórí orílẹ̀-èdè pé gbogbo àwọn ẹ̀ṣọ́ wọn ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ àwọn ẹ̀ṣọ́ ń bẹ ní àyíká rẹ̀ tẹ́pẹ́ tí ẹ̀sìn kan bá ta felefele wọ́n wọ́n àfa bíi ti màlẹ́kà wọ́n yípo ọba ní gbogbo àdójúkọ ibi tọ́ba wà bẹ́ẹ̀ ni ẹ̀yìn wọ́n ti pè bẹ́ẹ̀ ni ẹ̀yìn aláǹgbá kan bá ń bọ̀ aláǹgbá yẹn wọ́n á ń bọ̀ ó dàbí ìgbà tí ẹ̀ mọ̀ nàìjíríà lẹ́fù wọ́n lè pààrọ̀ sí aláǹgbá máa ń bọ̀ ọ̀dọ̀ ọba ni wọ́n á ń bọ̀ tààràtà. kò rí ẹlòmíì náà tó jókòó ọ̀dọ̀ ọba ní bọ̀ ọ̀kan náà àwọn dòǹgárì láti fi hàn yín pé gbogbo nǹkan àrántí ni àbí oògùn kan ni táwọn bá ń bẹ pẹ̀lú ọba kò sí nǹkan náà tó lè mú ọba yìí dòǹgárì nǹkan dìde ni òun náà wàá dojúkọ aláǹgbá wọn aláǹgbá sáńbọ̀ ń tiẹ̀ lẹ́sìn pé aláǹgbá tó náà bá ti rí i pé ọkùnrin àníyàn rẹ̀ ọ̀dà sí mi o. yóò túlẹ̀ àbí òní túlẹ̀ yóò túlẹ̀ aláǹgbẹ̀lẹ̀ yìí ń bọ̀ dòǹgárì náà dojú kọ báyìí ni dòǹgárì hàn aláǹgbà ń ó sì hàn báyìí ó sì sọ ẹnu ọjẹ bàbá bá jó oògùn náà ni kóun ó kú kọ́bọ ọmọ kù ẹ̀sẹ̀ tí màlẹ́kà kú bá ń bọ̀ náà bí ó sì hàn nù kò sí kò sí ńlá kú ẹni náà gbogbo àwọn sọ́jà pe wàá tí mo ní kú gbà wọlé ẹ̀mọ́ ẹni kúkú àwọn ṣẹ́bi ak forty seven ṣẹ́ẹ̀fì yin ta ni ọlọ́run ló dáa bá ti sọ pé ọjọ́ ọkú bá tó tó náà nù gbogbo ọ̀rọ̀ pàǹtí tó ń wá kiri kò lè gbọ́ lẹ̀ gbogbo àwọn àdánù ìrìn tó ń rìn kò lè sí ọ láǹfààní kí lọ́wọ́ á ní nígbàgbọ́ òdodo sí torí pé tíyẹn bá ti kú àyè àtúnṣe ò sí má kẹ́kàn kú lókè pẹ̀ ni ó ti parí ìyẹn ni pé gbogbo àyè tá a fi gbọ́ gbogbo àǹfààní tá a fún ọ láti ronú pìwàdà ṣe dáadáa ó sì lò gbogbo ẹ̀ ti wá di ìtàmọ́ ọlọ́wọ́ báyìí ìsìláàmù wa ó ní dandan bó o ti ṣe ní ìgbàgbọ́ òun ó tún máa sọ̀rọ̀ gbàgbọ́ ó tún máa hùwà gbàgbọ́ òdodo a sọ pé ẹ ọlọ́run ti rọ́kàn mi o ìgbàgbọ́ òdodo kún bẹ́ẹ̀ kí á tẹ̀ ìsìn lọ ó ní ọkàn lọ́lọ́run ó wò àwọn ah, yóò tún wo sẹ́wà náà bọ́yọ̀ ọ̀gbá ti sìn dáadáa inna Allaha la yanzuru ila suwarikum wa ajsamikum walakin yanzuru ila qulubi kàrà yín o ẹ kú fàtìkò ṣòfò ńgbà tó wẹ̀ tán o tún tọ́jú o tún pamú ẹ kú ara rẹ lọ ń tọ́jú ọmọlúwa àwọn èlùbọ́ téèyàn á máa rò lọ́kà tí máa jẹ́ kéèyàn gbádùn kárò jí pépé ó sì máa irú àwọn ewébẹ̀ téèyàn á máa fi kejì òkèlè tí máa fi lọ tìrìntìrìn lọ́nà fún èèyàn ó sì máa irú ẹran téèyàn máa fi àti fi iyán fi àmàlà kọ́lé fi fùfú gbogbo ẹ̀ lọ́ọ́ dá àmọ́ ó fìdí rẹ́mi ń di ẹ̀sìn ìwọ yìí nìsín kèé mà sí ara rẹ̀ àtàwòrán rẹ̀ lọ́lọ́n fẹ́ wò nítọ́lọ́n fẹ́ wò méjì ni ọmọ èèyàn kíyèsí ọkàn yín àti sẹ́yìn nǹkan méjì lọ́lọ́n ọ̀bọ wò kọ́mọ tẹ́rẹ̀ dànù kọ́mọ sọ pé tọkàn bá ti má kò sí wàhálà ọkàn wo lọ́mọdé lọ ọkàn àdánù tó ń gbé ká tó kún fún dọ̀tí ẹni tí ìbá ti sin lọ́n ọkàn wo lọ́mọ ẹni tí sì ń sin lọ́n tọkàn rẹ̀ dọ̀tí iṣẹ́ wo ló ń ṣe nǹkan méjèèjì a gbọ́dọ̀ kíyèsí torí rẹ̀ mùsùlùmí kìí mójútó pé mo gbàgbọ́ lásán yóò gbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀ gbàgbọ́ yóò sì máa hùwà gbàgbọ́ ìgbàgbọ́ òdodo gbogbo ẹlòmíì ti máa ń pera rẹ̀ lólùgbàgbọ́ aláìgbàgbọ́ ni àfi tó bá jẹ́ mùsùlùmí mùsùlùmí nìkan ní máa jẹ́ olùgbàgbọ́ òdodo ńbolo tí wàá gbàgbọ́ ńgbà tó ń bọ́ lọ́n fẹ́ nìkan sẹ́gbẹ̀rà gbolo ti gbàgbọ́ ọlọ́run ọba sórí fún ọ òǹdúpẹ́ fún jésù ọ̀nà wo lọ́gbà tó fi gbàgbọ́ ọlọ́run ẹlẹ́dàá wa onímẹ́ta ni ọ̀nà wo ló fi wá gbàgbọ́ ìwọ tó ṣe wípé ní ìgbà tí àdánwò dé bọ ọ ń pariwo ìpè eléyìí sàtọ̀dọ̀ ọlọ́run o tani mọ̀sẹ̀ subhanallah níbo ni ìgbàgbọ́ náà wà ìgbà tó lọ́n sì sóore fún ọ àárí kọ́ bọ́ sàárín ọjà rí kọ́ ọ pariwo wípé eléyìí ọ̀tọ̀dọ̀ ọlọ́run wá o èèyàn ni o mo dúpẹ́ yín o nígbà tó lọ́run agbádàáwò bọ ọ̀wá mọ̀ pé ọlọ́run kọ́ ló sọ ma pé wọ́n ní sọ ti di mushrik o ti sọ ọlọ́run di méjì ọlọ́run ti a tọ́ba kí ìgbàgbọ́ bá ń bẹ fún ọ wàláì ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń bá yẹn yóò ti dínkù pátápátá nítorí pé ọmọ ọmọ gbogbo nǹkan fọlọ ìyànjú tá a gbà tó bọ́ sí ta ló jọ bọ́ sí eléyìí tá kò nídìí pé bàbá kan lọ́mọ ìyá kan lọ́ pàdé tani bàbá ẹ̀hẹ́n níbẹ̀ yẹn ò ní máa gbé àwọn èèyàn tayọ àyè wọn táwọn náà fi máa wò ó pé ah tandi lórí tandi tandi ń bọ̀ fọ́nrán wà ọwọ́ kí lórí. nígbà tó ọ̀gbọ́ so ìmánì rẹ tó bá ti dúró dáadáa á rí pé ẹnìkan ò ní rí ọgbẹ́sẹ̀ alágbèdá kan ò ní rí dá nítorí pọ́dọ̀ lọ́n ni wọ́n mọ̀ pé gbogbo dáadáa ti wá àtọ̀dọ̀ lọ́n nìkan lọ́n mọ̀ pé gbogbo àìdá ti wá torí rẹ̀ bá a bá rí dáadáa tá a fẹ́ kọ́ sá lọ mọ́ wa tá à rẹ̀ ọlọ́run náà la máa dúpẹ́ fún tá ìdá bá ṣẹlẹ̀ sí wa tá a sì fẹ́ ká ìdá yìí kọ bá wa kalẹ̀ tá a fẹ́ bá wa ka kú kírú rẹ̀ ó tún ṣe wa mọ́ ọlọ́run náà torí pé nǹkan kan sí tó lè Allahu Rabbul Alamin olùgbàgbọ́ òdodo tó ń jẹ́ mùsùlùmí ọ̀dọ̀ wọn nìkan là ti bá lu eléyìí o ẹni tí ò mùsùlùmí torí ẹ̀ ló ṣe ṣeni láàánú kọ́pọ̀lọpọ̀ tí kan tanra rẹ̀ dànù ìsìláàmù yìí kò ṣe ọkàn ṣe lọ́nà pé ń tanra rẹ̀ dànù ni kò ṣe lọ́nà tó bá mu téèyàn á máa fi rí oore lọ́dọ̀ ọlọ́run téèyàn máa fi wọlé ọlá téèyàn máa fi wọlé ọlà lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmà à ó yẹ ṣe islam nítorí pé tó o bá kú gbogbo nǹkan míì yẹn yóò padà hàn sí ọ èèyàn ò ní ìṣẹ́jú ẹyọ kan lẹ́yìn téèyàn bá kú téèyàn ò fi dààmú ìṣẹ́jú ẹyọ kan pọ̀ wo ti dá a mọ̀ ṣùgbọ́n ọ̀kan nílé sọ fáwọn tó kù láyé mọ́ pé ah ibi tẹ́ wa àwọn ọ̀dà o ẹ tètè kó ń bẹ o tòun tó ti bọ́ nísìn orí ibu láéláé ni o kọ́lọ̀ mọ̀ sí wa lọ lórí ibu. anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú hadith eléyìí abdullah ibn umar radiyallahu anhuma tó gbà wá eléyìí imam muslim tó gbé jáde. أن بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان النبي صلى الله عليه وسلم الإسلام أما lórí àwọn òpó márùn-ún ó fi Islam ó fi wé ilé eléyìí tó ṣe lórí àwọn òpó márùn a sì ti mọ̀ pé ilé tá a bá gbé lórí àwọn òpó kan pàtó ńṣe ni ilé yóò dúró lópin ìgbà tí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn òpó ilé yìí tó bá rẹ́sẹ̀ fi wálẹ̀ mú tí wọ́n sì dúró wámúwámú dáadáa ṣùgbọ́n ńgbà tó bá ṣe pé àwọn òpó tá a lá gbélé lórí táwọn ọ̀bá rídìí fi múlẹ̀ tí wọn ò rí bi dúró dáadáa nǹkan tó dájú òun náà ni wípé ilé yẹn kò ní tọ́jọ́ kò ní tóṣù dídàwó ni wọ́n padà dàwó Islam ọjà ilé tá a ma lórí òpó márùn òpó márùn tiẹ̀ mọ́mọ́ jẹ́ nǹkan kan ṣe nítorí pópó márùn-ún yìí ẹ̀ ń bá mójútó tiẹ̀ òní ọ̀sẹ̀ kù ní mùsùlùmí ẹni tí ó bá mójútó tiẹ̀ kò sí bó ṣe lè jẹ mùsùlùmí o òkú alákọ̀ọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ kájẹ́rì lódodo pé Allahu Rabbul Alamin ó nìkan iná lọ́ba tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún lódodo ṣàhádẹ́tu alla pé kò sí ọba kan kò sí nǹkan kan tọ́tọ́ láti sìn Allah mo ti wá kí wọn lò tún wá wádé dédìí pé wọn náà tún forí kalẹ̀ fún Ṣàngó wọn náà tún yin Ògún pé lákàáyé májèmátò ọwọ gbọmọ lọ́wọ́ lákàáyé ẹ gbọ́rọ̀ ìwádìí sọ pé ashhadu an la ilaha illallah ń tan ara rẹ sọ tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí di pé òun tún pe kinní kan kí lọ wá dédi pé wọn náà ń bá wọn pe èṣù ìwọ tó ti sọ pé ashahadu an la ilaha illallah kí lọ wá dédi ogun wọ́n tọ́ sọ pé ashahadu an la ilaha illallah wọ́n tún wá ní wọ́n lọ ń bá àwọn èèyàn sóògùn àwọn dájú pọ̀ gbà ń tọ̀ ń sọ gbọ́ ọ̀ máa ń tọ̀ ń sọ rárá olódò paraku ni ọ torí pé téèyàn bá máa ń ti ń sọ àkọyẹ pé wọn náà lọ́ọ́ máa takò ẹ kọjá pé ma náà lọ́ọ́ máa takò pé kò sí nǹkan kan tọ́tọ́ jọ́sìn fún Allah ó sì ń pè nǹkan mí yàtọ̀ sí Allah sọ́dọ̀ adé náà jẹ́ tiẹ̀ wọ́n tó pera rẹ mùsùlùmí tó ń pọ̀fọ̀ kí ni wọ́n máa wí nínú nínú ní ni ẹ̀ àwọn ìwìn àbí ẹ̀kọ́ gbogbo ọfọtọ ló ń pè náà nù ó ń pè nǹkan míì yàtọ̀ sí Allah mushrik ni ọ̀sẹ́bọ lásán ọ̀sẹ́bọ ọba lọ maka ọ̀sẹ́bọ burúkú tó sì maka lọ. nítorí pé Islam kò fààyè sílẹ̀ fún kọ́ máa mú nǹkan kan kọ́ máa fi sẹ́gbẹ̀rà fún Allah. tọrọ gbogbo tọ́ba tọrọ máa tọrọ lọ́dọ̀ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí lòfin Ọlọ́run ìwọ lọ sọ wípé o tún jẹ́rìí wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìránṣẹ́ Ọlọ́run kí ló wá dé tó fi wá jẹ́ pọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ànábì ló ti ń wá mọ̀nà ọlọ́ọ̀lá àwọn ṣéwù kan ní táwọn ṣéwù yìí bá ti sọ lábẹ́gẹ́ ẹ má gbé ọ̀rọ̀ ànábì kan wá gbogbo àná lọ̀rọ̀ ànábì ni àwọn sẹ́wù wa ń kọ́ àwọn khalifa khalifa yìí ń kọ́ tá ń lọ lórí ibú tí ọba àjọ lórí ibú ó sẹ́lẹ̀ fọ́nà tiẹ̀ sí pààrọ̀ tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ànábì sọlọ rán sí wa ẹni tó mọ̀nà ìwọ ló ní tẹ̀lé wọn á lọ wá àwọn sẹ́wù rọ̀ kan tanra rẹ̀ dànù tọ́lọ́ ẹni tọ́lọ́ bá ti kọ̀ ya mọ́ wàhálà yóò jẹ gidi láti ayé bì ẹlòmíì ọlọ látàrí kó ń tẹ̀lé ṣéwù kan gbogbo sẹ́ǹsì tiẹ̀ yọ̀lọ́ máa jábọ̀ rẹ̀ fún ṣéwù ni àwọn máa ń mú lò bíi táyà mọ́tò àgbákò burúkú ni wọ́n máa kó lọ́dọ̀ wọn irú ètí nǹkan odó lọ́wọ́ ọmọ odó látàrí pọkọ̀ láti tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ ń bá lọ ẹ̀mí rẹ̀ lára ni wọ́n padà máa pòwe pé iná lé lehoro òun yá gbẹ̀yìn àmẹ́ni tọ́lọ̀ ń bá tètè pa orí àánú lọ́pọ̀lọpọ̀ wọn máa kú sí i ẹlòmíràn ti ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nínú ètò wọn jù nínú ọjọ́ ayé rẹ̀ lórí pé ń ṣèrégbè ń ṣe dàdàrà káká lẹ́yìn ẹlòmíì tí sa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa lori yóò wá kú lórí bẹ́ẹ̀ ètò Ọlọ́run bá fẹ́ ṣàánú ó lè jẹ́ pé tọ́ nígbẹ̀yìn ayé rẹ̀ Ọlọ́run lè padà fi mànà sídìí súnà yóò mọ akábàámà yóò mọ pé ha ewu adúrú dáadáa tí n bá ti rí adúrú dáadáa tí ọba wà nù wé sẹ́mi mo wá fi gbogbo àsìkò wọ̀nyí mo fi ráre mo fi ṣòfò lórí àánú. ṣé ajá tí ó sì sọnù fún ìgbọ́ fèrè ọlọ́dẹ àsìkò tó wà nù sí náà tí wọ́n ń pè ọ́ tí wọ́n ń pè làákàyè rẹ tí ń bọ́ ọ sọ̀rọ̀ ṣé bó yín mu ni. onye mú ni lọ sọ pé ẹ máa gbẹgbẹgbẹ tó ní kan ó dàbí bàbá kan ni wọn ní ọmọ rẹ rọkọ ńgbà tí wọn ní e, ọkọ wo lórí ọlọkan náà àwọn alùsùnà ni ọlọlọ mẹjẹ bọ́ọ̀n bá kú gan ìgbọ́dọ̀ jọ mọ wọn àlà ní ọ̀fẹ́ yóò bá náà yóò fẹ́ rí nǹkan mẹ́wọ́ àkọ́ ni ti ah, ẹ ojú ọ̀nà tó dáa ńlọmọ yìí ń tẹ̀lé wọ́n ti wá ní ìkórira alùsùnà ó wá ní láyé ń bí kọ́ kọ́dà kan tí ó yí ọ òun ọkọ̀ ọlọ́mọ tó o bá ti sọ pé alùsùnà ńlọ́ọ̀bà fẹ́ ó lè lakú lọ ah, ah, ikú báwo <laughs> ọ̀pọ̀ ọmọ rẹ ni ó ní àkọ́wọ́rọ̀ ah, fẹ́ alùsùnà ni subhanallah ó kè é ṣé bá a sì máa ṣe ilé ayé náà nù. o ti fẹ́ wà lè jẹ́nà ọlọ́run fẹ́ sànú ọmọ tiẹ̀ kọ́mẹ́rẹ́ pé ru rádaràda tí wọ́n ń bá kàn lọ́mọ náà bà ká ọlọ́run ọtọ́ka alùsùnà sí pé kò wọ́n fẹ́ ìwọ́ wa lò gbà nítorí wọ́n bá tiẹ̀ jẹ́ pé lọ́rọ̀ rẹ ọba já sí ọtí ọlọ́run kí wàá tọmọ́jọ wọ̀ subhanallah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. bàbá kan tiẹ̀ sọ pé ọmọ ń ṣe súnà ni ọmọ yìí ọwọ́ a máa ń ṣe dáadáa sí bàbá rẹ̀ látàrí ntí ń gbọ́ yẹnu súnà ẹ ṣe dáadáa sáwọn òbí ẹ ṣe dáadáa sáwọn òbí ọmọ ní tòun bá ti rówó òun ní ọ̀nà tóun máa dá sí wọ́n lọ kó tìyá fún yà wọ́n kó ti bàbá fún bàbá ṣùgbọ́n látijọ́ tóun ti máa kó ti bàbá fún bàbá bàbá ọ̀gbà kí ló dé bàbá sọ pé tó bá pa súnà tí wọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ ah torí tọlọ ẹni tẹ́bi ń pafá ìyẹn tún wá ya sakọ jìyà tọ́jà kọ́ gbowó kọ́ lọ àbí òye kọ́ jẹun kọ́ gbádùn ọ̀là ọmọ tí èsè súnà wo ni máa sànú òbí ẹ̀ mú wa ńbọ ló ti gbọ́ ńbọ ló ti gbọ́ pé ẹ sànú òbí àbí tí wọ́n tún máa kọ́ pé tí bàbá rẹ bá ṣe kíní kan ọ́ búrọ́ọ̀ṣì ẹnu ẹ̀ dàgbé ah bàbá ah! ẹ sọ́ra yín o torí tọ́lọ̀ ọmọ ń sọ fún bàbá pé ẹ sọ́ra ẹ sẹ́wọ̀n pé tí bàbá ò bá sọ̀rọ̀ ó lè gba létí ọmọ òní ọmọ á ṣe súnà tí bàbá rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ tí ọmọ wojú bàbá rẹ̀ láíláí tọ́rọ mọ̀ pé nínú ẹ̀kọ́ onípò wọn gbọ́dọ̀ wú òbí òun láwòyò àkàràmọ̀kọ́mọlá àwọn èèyàn tí wọ́n lọ bẹ bàbá àwọn pé akíní ah, ta yìí láàmú ọmọ ń ṣe súnà yẹ kínú yóò dùn ní oní ẹ̀dọ́kun ẹ̀dọ́kun ẹ̀mọ́ bí máa mi bí ọba ti ní ṣe tí mo wí kọ́fà mo wẹ̀ kọ́fà mo kúkú dáadáa rẹ̀ wọ́n fẹ́ẹ́ la ilaha illallah a àyùmọ̀kan ọ̀sẹ̀ àyùmọ̀kan ọ̀sẹ̀ wọ́n wá lọ ọmọ fẹ́ lọ ọfẹ́ ọfẹ́ níyàwó bàbá ní kọ́ lọ wẹ́lòmíì kò fi ṣe bàbá hmm, kọ́ lọ wẹ́lòmíì kò fi ṣe bàbá ẹ̀ mọ̀ pé bàbá ọlọ́run fòrè sí ni bàbá ọkọ ìwọ ọ̀hún ò nídìí rẹ̀ ń bi ọmọ fẹ́ fẹ́ yàwó gẹ́gẹ́ bíi tàǹtí ọlọ́ fọmọfọmọ ni bàbá ọlọ́run fòrè ni wọ́n àpọ́nlé lásán ni yàká kòjó yọ wọ́n lè má jọ gbọ́gàn tọ́mọ òbí ma mẹ́ta pé ó ti fẹ́ ó ti pẹ́ so gbogbo ètò àwọn tẹ̀rẹ̀ ẹ jẹ́ pé kọ́kọ́ ló ní ti dé bàbá ń bọ̀ yẹpa sá lọ ń bá kọ́ gbẹ́sìn yìí tẹ́bẹ́yìn náà tẹ́bẹ́yìn náà gẹ́tì ẹ̀ ń gbà mí sọ́wọ́n pé àwọn tiẹ̀ tó fẹ́ tiẹ̀ náà ọkọ̀ gba roundabout kó tó dọ́dọ̀ rẹ̀ ńgbà àwọn kọ́kọ́ rounda obìnrin wọ́n ní lọ bàbá bàbá ọkọ táyé ẹ̀yán rí àyín lọ pé gbàdá ìkókó mẹ́sìn náà bàbá wa gbà bàbá ẹ ti fọ́ máa ń áà báwo ló ṣe fi tó ní fẹ́ lómi. tọ́ ńgbà tó ọmọ sì ti gbẹ́sìn yìí pé bàbá ọmọ tó bíyàwó oní òfìfọ́ ń tààrà tá a nídìí bàbá ọkọ a nídìí ẹ bàbá ọlọ́run fòrè sí lẹ́yìn bọ́ọ̀ bá sọ pé ọlọ́run fòrè sí gbogbo mùsùlùmí yòókù tó wà ń bẹ̀ ńkọ́ ó lọ́ ọlọ́run ṣe kí ni yóò fòrè sí wọn wá ń bẹ̀ lórí pé máa gbowó tọmọ rẹ bá mú wa fa ẹ dákun ẹ wo ẹ wo nǹkan torí tọlọ ṣé ó ní ìdìkan máa sìpẹ̀ ìnàró fábùkì pé máa gbowó tọmọ rẹ bá mú wa àìmọ kan ọ̀sẹ́ ojú dúdú di ẹ̀sìn sẹ́ bàbá àwọn ayarí ọ yarí kalẹ̀ torí ẹ èmi ti gba anabi sallallahu alaihi wasallam níranṣẹ́ ọlọ́ kí ni mo fẹ́ máa sọ̀ta ìlànà anabi sí kí ni mo fẹ́ ka ẹni tí bá ń tẹ̀lé tà nàbì mi sí. ah, ah. ẹlòmíràn ah, ọmọ bíi ah alùsùn náà nù òkè alùkí nìwọ alùkí nìwọ. ọmọdé à síbẹ̀ yìí náà lẹ sọ pé àpèmára là á pè tèmi dire ìwọ ṣe ń pera rẹ ló ìbálò ọlọ́pàá aláṣẹ ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam wọ́n wá lọ́ọ̀fẹ́ tẹ̀lé tà nàbì àti gbogbo ẹni tí wọ́n ti tẹ̀lé tà nàbì ọ̀tá rẹ̀ ni wọ́n kí á lọ lè rí ṣe fún wa kí ni yàmùyàmù rẹ̀ lè ṣe fún rélùwẹ̀ irọ́ lásán ẹnìkan ọmọ tẹ̀lé tọ́lọ́ ọmọ tẹ̀lé tà nàbì wọ́n mọ̀ á kúkú lajà mọ́ta ni ìwọ ló sunkún gbẹ̀yìn nítorí pé tọ́lọ́ làwọn ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi torí di eléyìí ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ẹ máa sin lọ́n lóun nìkan ara ìsìláàmù ni ẹ o ẹni tí èèbá ti sin lọ́n lóun nìkan tí tó ń sin nǹkan míì mọ́ lọ́n mùsùlùmí kò sì sí bó ṣe lè kíra rẹ gbẹgbẹkẹgbẹ táwọn èèyàn ń ṣeun tó mùsùlùmí ma torí pé ó pè nǹkan míì yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá sì pè nǹkan míì yàtọ̀ sí Allah ó ti kó nu Islam torí ẹ̀ oní yàrá kan bẹnu lé rẹ yàrá ìwọ ni o ẹnìkan gbọ́dọ̀ wọ àfiwọ nìkan o sẹwọn kó ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́ nù yàrá wo ń wọ káàbà gan wọn wọ wọn ni ní yàrá kí yàrá kan wá ní wọn yàrá kan káàbọ̀ ọlọ́run àwọn èèyàn wọ̀ so ó túmọ̀ sí pé ẹ ẹ mẹ́tẹ̀ bí àwọn torí mọ̀tẹ́ yẹn lè ah, èèyàn lè wọ ọbẹ̀ kó dálábà wọn à ah, ẹ̀rín náà ti mọ̀ pé ẹgbẹ́ àdánù eléyìí ti wọ ọbẹ̀ wa iqami sọlẹ́ ká máa gbé sọláàtì dúró mùsùlùmí ló máa ń ṣe sọláàtì ẹni tí ìbá ti ṣe sọláàtì kìí ṣe mùsùlùmí jùmùà lásán lọ́ọ́ máa ń ṣe sọláàtì èé ṣe mùsùlùmí mùsùlùmí máa sin lọ́n ní gbogbo ojoojúmọ́ lásìkò gbogbo sọláàtì inna sọláàtì kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fàṣìkò sí ìní sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ ń bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo kan ò sí wàláhì tásìkò sọ̀láàtì kan tó tí ó tún gbádùn mà àfi kọ́ lọ ṣe sọ̀láàtì nínú àmì pé èèyàn gbọ́ lọ́ngbọ́ ni àmọ́ wọ́n ṣe sọ̀láàtì ìwọ ọlọ kò sí tẹ̀tẹ̀ kankan lára rẹ ó ti ẹ̀ wò pé nǹkan kan ṣẹlẹ̀ à ó dájú pé ò ní ìmánì ẹni tó bá ní ìmánì kò sí báwọn olùgbàgbọ́ òdodo ṣe máa sin lọ tí wò ní jẹ́pọ̀ darapọ̀ mọ́ wọn tí ẹ̀rín ó sì wá gbẹnu rẹ kò lè ṣèṣe. wà ìta ìzẹ̀kẹ́ ká máa yọ zakat ẹni tọ́lọ̀ ń bá fún lówó ọlọ́run bá ní kẹ́ yọ zakat rẹ̀ àwọn ọ̀nà tọ́lọ̀ sì ti là kalẹ̀ ike máa ná zakat gbà lẹ gbọ́dọ̀ máa ná gbà ẹni tó bá yọ zakat ó ṣe rere fúnra rẹ̀ ni o ẹni tó bá kùnà láti yọ okú palẹ̀ mọ́ ọ̀ràn tó fọwọ́ ara rẹ̀ wá fúnra rẹ̀ eléyìí tí ó débọ̀ tó bá ti pé ọba filẹ̀ ayé lẹ̀ ọlọ́run fún ọ lówó tabua ó ní kó yọ díẹ̀ nínú rẹ̀ ní zakat èló lọ́lọ́run ọba ní kó yọ ó kéré púpọ̀ ó ní gbogbo dúkìá tá a fún ọyún kìí ṣe gbogbo ìgbà náà ló ti lẹ́tọ̀ọ́ kẹ́ yọ zakat rẹ̀ yọ pọ̀ tó òdiwọ̀n kan òdi wọn lónìí ó ti lé mílíọ̀nù méjì péré ṣé gbogbo aná la ní mílíọ̀nù àmẹ́yìn tá ní mílíọ̀nù méjì jù bẹ́ẹ̀ lọ ìdá kan nínú ogójì tàbá pín two million tá a pín sọ́nà ogójì kí ni ó mú jáde fifty thousand èló wà ní fifty thousand iná àwọn ni kò yọ ń zakat torí ẹ̀ ó sì yọ fáwọn ẹni tọ́lọ̀ ní kò yọ fún ẹni tí bá ń yọ ó sì ra rẹ̀ lórí ẹni tó bá kùnà láti yọ ó sì ra rẹ̀ ń kà owó tó ní mú lọ bì kankan tọ́ran rẹ̀ wá ní fiọ́lẹ̀ títí jọ́gbìn dàlùkìyàm títí tí ó wàá sábàbí tó fi wá lọ sórí ibú kọ́lọ̀ mẹ́jà sórí ibú. wa hajjil mùsùlùmí ni máa lọ sí hajj kò sí hajj nínú nǹkan míì táwọn èèyàn ń ṣe láyé àfi nínú islam àwọn náà kàn ronú pé kọ́mọ́dà bíi ìgbà tó ṣe pé àwọn mùsùlùmí nìkan náà níjọba máa ṣe kàkàrìrì kàkàrìrì lórí wọn jojúmọ́ pé wọ́n lọ mọ́kà wọ́n lọ mọ́kà ẹ dáwọn náà máa lọ kúdùsù làwọn náà fi lọ kínní kan pé Jerusalem táyà sì wọn kẹ́lò mi Jerusalem náà lọ́lọ́ ọlọ́run bá bá wa ṣàánú rẹ̀ ló ń bá di mùsùlùmí wọ́n fẹ́ wọ mọ́ṣáláṣí wọ́n ní wọ́n sàlùwàlá torí ń rò pé gbogbo ń tọ́wọ́ à Jerusalem sọ́ọ̀tì sọ́ọ̀tì náà ni wọ́n ní wọ́n sálù wàlá wọ́n ti bá ti wọlé ẹ̀ ṣe tahiyatul masjid rákà méjì ọwọ́ adé ó ní àwọn máa ṣe irun tẹ́ ẹ̀ máa ṣe kí làá máa ṣe ikẹ́ wọn ní káwọn náà fọwọ́ káwọn yọnu káwọn bọ́jú àbí òye àwọn tó parí pẹ̀lú fífọsẹ̀ wọ́n bá tún káwọn náà máa dúró káwọn máa tẹ̀ káwọn máa forí kalẹ̀ kí ni ṣẹlẹ̀ gà ìwọ ni òye inna الدين عند الله Allahi al ليس ìsìláàmù الله lọ́dọ̀ Allah ẹ máa rí bí ẹnìkan nísìn lórí social media ó ní pásítọ̀ ló ń tẹ́lẹ̀ Jerusalem náà ló ń lọ tọ́lọ́mù bá fi sànú ohun tó máa ń ka bíbélì tí wọ́n máa pé ẹwú ẹsẹ̀ báyìí orí báyìí kíní kan bí báyìí kíní kan bí báyìí kíní kan náà ló ń kà lọ́hùn wọ́n bá ń yànnàna rẹ̀ fún pé ẹ̀ríran ni ni báyìí lórí báyìí lọ́jẹ́ ìsìláàmù lọ́nà à bàbá ìgbà ìsìláàmù kí ó tiẹ̀ ti ń rẹ̀ gan ní ìsàdúpẹ́ fọlọ́ ó ti di mùsùlùmí kọ́lọ̀ wa fi àwọn kèfèrí yòókù náà káwọn náà gba ìsìláàmù ní rọrùn torí pé ẹ rí i pé Jerusalem tó mọ̀ pé ìsìláàmù lọ́nà ó dà bí ẹni tá à ń sàlàyé ẹ̀sìn tọkọ tí ikún tó kágídí hárí tó máa ṣàlàyé ẹ̀sìn tó bínú dìde èmi kọ́ wọn bá wí. ọwọ́ alọ́ mọ́kà ọlọ́ mọ́kà láì màlúù aláṣẹ. sẹ́wọ̀n pé ìgbà tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn yẹn fún ẹ wọn ò ní ọ̀sánwó kọ̀ọ̀kan gbọ́ kó fi síra rẹ lóore ni o lọ́kàn fi mú fìrì ní ó pé èmi kọ́ wọn bá wí. ọwọ́ adé wa ni Allahu Akbar kọ́lá mọ́kà gan mo ti màlúù aláṣẹ ńgbà hmm, mo wọ àwọn alárúbáwá ọ̀jẹ̀bi <laughs> ọ̀jẹ̀bi tó ọmọ àlọ́ aláṣẹ mọ́kà ṣé ibi tí ọ̀mọ́kà lájílẹ̀ tẹ́ḿbì wọ́n ṣàlàyé àlọ́ àlá ṣé o ní orí tó fi tẹ́tí gbọ́ ṣé bọ́n ń ṣèṣe pé kọ̀ọ̀kan ni ńgbà wa dé mọ́kà pẹ̀lú òdo òdo ràgàdù òdo búkú ojú odidi mẹ́kà ọ̀mà àlùwàlá ṣe mẹ́kà ló ti wá kọ́ àlùwàlá ọ̀dájú pọ̀ ọ̀mà ṣe dìṣe àlùwàlá rọ̀wù lọ́kọ́ mẹ́kà. àwọn olódò bíi rẹ náà ń sálùwàlá tó ń wò torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ò nídìí kí wọ́n lọ ẹsẹ̀ dé Jerusalem kó tó mọ̀ pé Islam lọ́nà ó dàbí káwọn èèyàn sì ni wọ́n ń wọn ń wíwìkúwì nípa ẹ̀sìn àwọn èèyàn wọ́n ń ṣàlàyé ẹ̀sìn wọ́n sọ pé njẹ́ nsọ̀n njẹ́ nwí yẹn ni ìsọkúsọ ni wọ́n gbọ́ àfi náà lọ Mọ́kà àti Màdínà kálọ̀ bí àwọn wọ́n ní ẹ ẹ lọ náà because abẹ́ gbọ́ lẹ́ ẹ alọ́ fẹ́ di àsìkò àti owó ṣòfò ó rí pé bọ́ọ̀ bá lọ tó bá dé kò sí nǹkan kan tí ó yàtọ̀ sí tó ti ń gbọ́ yìí náà tó gbọ́ lọ kíkà fásitì rẹ̀ ráre lásán torí ẹ̀ ọ̀wọ́ á mówó ọ̀wọ́ á ń sanwó ní ìsìnkú ọ̀fẹ́ lọ ike torí pé world cup tí wọ́n gbà lọ́dún tí ń bọ̀ two thousand and twenty two wọ́n fẹ́ kó sojú rẹ̀ ṣé world cup lọ́yẹ kọ́ lọ sanwó ni àbí hajj ọlọ́fọwọ́ ṣòfò ọwọ́ ni àwọn làwọn gbáfẹ́ àwọn ọ̀làjú olùkọ́ ti rí hajj tọ́lọ̀ wọn bí ọ léèrè hajj tó di orígun kan nínú orígun ẹ̀sìn Islam ìwọ ọ̀ka ṣíṣe rẹ̀ kún bí kọ́ lọ wòran bọ́ọ̀lù àdánù ẹlòmíín wà ní ìsìn ó ń dúkọ́ òun ó rí visa America gbogbo ògbà ẹ̀rì lẹ́mbàsì amẹ́ríkà ni gbogbo ògbà wọn bá ti ṣe interview fún ó lò fèlì wọn ò lè fìdí rẹmi bóyá ń gbà mí ìgbà bá tún gbìyànjú bóyá ẹ lè wá nínú ẹni tá a mú orí bẹ́ẹ̀ náà ni ọ wà á ah, gbogbo ó dẹ̀ fi sófò àtàsìkò yìí dákun lọ hajj darí kíní kíní bẹ́ẹ̀ lamẹ́ríkà náà rí kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gánà rí kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí ẹ̀ kákún ju bó ṣe yẹ lọ kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ da tó lù wá irọ́ lásán kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbáǹkan fojú di tiwa lásán wọn ní ah, àkàrà ojúde ní New York ìbẹ́rẹ̀ omi bẹ̀rẹ̀ amẹ́ríkà ń bẹ̀ sọ pé gbẹ̀ni bá wọn fà tí ò lè fà gbẹ́ńlé wọn á ní ìgbẹ́ tí bẹ̀yìn ó lówó lórí bí wọn bá bá wọn fà gbẹ́ bíi mélòó ní iye téèyàn gbà ìgbẹ́ torí ìtọ́lọ́ ìgbẹ́ àwọn òyìnbó fẹ́ kí káfíìrí lọ́pọ̀lọpọ̀ wọn lọ́ fà tìdùnnú tẹ̀yẹ lọ́n fàgbẹ́ wọn ọ̀fẹ́ kó wálé la hawla wala quwwata illa billah ẹ wá ń sáré bí bàtẹ́ ń lọ àlìjẹ́nà amẹ́ríkà amẹ́ kí ni bẹ́ńbẹ́ wàláhì kí ni bẹ́ńbẹ́ àwọn onígọ́tà tó kún fún gbogbo gbogbo kọ́tọ̀kọ́tọ́ nù wọ́n èyí àgbẹ̀ ń bẹ̀ ó lọ sí òkun bẹ̀ kí ni bẹ́ńbẹ́ wọ́n bá ti wá ara amẹ́ríkà ọ̀yọ́ máa pèlé pé tọ́ èmi ti bọ́ hmm, ó ti bọ́ lọ́wọ́ nàìjíríà ó ẹ̀dá nàìjà fún ọlọ́run subhanallah a àdúpẹ́ fọlọ́ tẹ́bá ní ìmánì ilé ẹ̀ lè máa sọ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ẹni tí ò ní ìmánì kí ah, ni ò sí USA Nàìjíríà Nàìjíríà tọ́ọ̀bù àti ọ̀gbádùn torí a máa wa jẹ hajj lọ. àfi kọ́ máa lóun fẹ́ lọ ìlú òyìnbó kọ́ máa lóun fẹ́ lọ ìlú òyìnbó akramakumullah mùsùlùmí ló máa ń ṣe sùyàmù Ramadan tí Ramadan bá dé ká kẹnu ró fọlọ ká má jẹ ká má mu ká kóra ró níbi à ń báyàwó wa lò à ń súnmọ́ kọ́ wa títí tí ó fi di pòórùn wọ̀ láti gbàtà àlùfáàjà rí bá ti yọ pẹ̀lú àníyàn pàǹsìn lọ mùsùlùmí nìkan lọ́ọ́ máa ṣe nílò àfi sọ pé ẹ má máa pè láwẹ̀ mọ́ àwẹ̀ ẹ̀rọ kí ni jẹ́bẹ̀ kí ni jáwẹ̀ ọjọ́ bí yorùbá lọ́lọ́run fi bá wa sọ̀rọ̀ àbánàbì síbẹ̀ yìí náà mọ̀ pé àwọn tí èsè mùsùlùmí náà láwọn ń gbá àwẹ̀ sẹ́rù táwọn ń ṣe làwọn ń ṣe wọ́n lè pa àwọn gbàwẹ̀ ẹja àwọn gbàwẹ̀ sẹ́ran àwọn gbàwẹ̀ sòròró àwọn gbàwẹ̀ sẹ́pọ̀ àwọ̀ ẹ má wẹ̀ ń tàwọn ṣe ń táwa ń ṣe ni ẹsẹ̀ lè máa fẹ̀sìn wí ẹ̀sìn ṣìyàm lọ́lọ́ ń pè wá wò tuma tó kónú bá mú àwọn míì tí èsè mùsùlùmí wá tán ṣerú ẹ̀ àwa wí tán wá káàké ọ̀kagídé harí ọlọ́wẹ̀ làwọn bàbá wa pè ọ̀tàn bá àwọn bàbá yín là nàbì àwọn bàbá yín là lùkùránì òdo kan táwọn bàbá ti ń bá ká òdo náà lọ́mọ náà tún hán kí á lè túmọ̀ pẹ́ ńlọ ilé ẹ̀kọ́ àkàràmọ̀kùnmọ̀lá àwọn orígun ẹ̀sìn Islam márààrún gbogbo wa pátá dúpẹ́ fọlọ́ ibà aláàgbàgbọ́ là ń fi jẹ́ mùsùlùmí òǹkàlùkù wa kọ́ wá yẹ̀ ṣé ọ̀kan nínú àwọn orígun márààrún yìí ò tí ì mẹ́hẹ̀ mọ́ lọ́wọ́ kò tí ì láàyè lọ́wọ́ rẹ tó bá máa dúpẹ́ fọlọ́ bàbá tí wàá di pé ọ̀kan nínú rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní mì ó dẹni tó nígbàgbọ́ òdodo sáwọn nǹkan wọ̀nyí má a ọ̀rọ̀ rẹ̀ ń fa kèsì anabi sallallahu alayhi wa sallam ló fi hàn wá orígun ẹ̀sìn islam márùn-ún kò sí bí mo ṣe lè sọ yìí pé méjì mọ̀gbà kí mẹ́ta yòókù ọ̀fọ̀ múra ẹ̀ tẹ́mi náà ṣẹ́kù ní islam ọ̀dà mẹ́rin mọ̀gbà èmi ọ̀fara mẹ́karùn-ún ìní mo gbọ́dọ̀ gba márààrún wọlé èyí tí islam mú wá fún mi nu o yéésù pé nìkan á lọ gbé six point agenda kan wá fún mi tí èso ọlọ́run ló fi rán anabi muhammed sallallahu alayhi sallam sí wa islam tọ́lọ́run fi rán anabi orígun mélòó ló ní jàmá orígun márùn so gbogbo wa pátá a gbọ́dọ̀ rí i pé orígun márùn yìí wọn ò ní bi wá léèrè ká máa wá fi nǹkan míì pé orígun ẹ̀sìn islam o wàláhì nǹkan àbànújẹ́ ni tẹ́ bá ń bi àwọn èèyàn léèrè pé kí lọ́ọ́ mọ̀ lórí igun islam maka àmàdínà ah sórí igun ẹ̀sìn wa nù àbáwọn ìlú tànàbí gbé ń ṣe pé kò kúkú ní ìmọ̀ nípa ẹ̀sìn kò sì jókòó níbi tí wọ́n ti ń ṣe àlàyé ẹ̀sìn wa kó fèmí pẹ̀lú wa pẹ̀lú gidi tí wọ́n máa mójútó ẹ̀sìn wọn ní kọ̀kọ̀ àti ní gbangba. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله اجعلوا مداجو ibi ẹ̀sìn islam yìí tá pè ní ìdẹ̀ra ńlá tọ́lọ́wọ́n bá ṣe fún wa ìdẹ̀ra tó ju gbogbo ìdẹ̀ra lọ. kò yàtọ̀ sáwọn àdẹ̀rà yòókù lágbọn pé tá a bá fẹ́ kó pòórá mọ́ wa lọ́wọ́ tá à ń fẹ́ kó máa lágbára sí lọ́dọ̀ wa lójoojúmọ́ a gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra ńlá tó ṣe fún wa yìí torí tá à ń bá ti ń dúpẹ́ fọlọ́ lórí rẹ̀ ìdẹ̀ra yóò máa lékún sí i yóò túnbọ̀ máa rí ẹsẹ̀ fi wálẹ̀ mú dáadáa kò ní lọ kó fi wá sílẹ̀. Si yóò jókòó sọ́dọ̀ wa ìjì burúkú kan sí tí ó ti dànù kúrò wa ṣùgbọ́n tá bá ti jẹ́ ala tá a dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí ìdẹ̀ra yóò kọ́kọ́ máa dínkù yóò máa burú yóò máa bàjẹ́ yóò tẹ̀ wá padà pé kò tiẹ̀ sí lọ́dọ̀ wa kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dà kún kọ́ eléyìí tọ́lọ́ yẹn lẹ́dàá wá sí lọ́rùn yẹn lé wa lórí lábẹ́ pé a jẹ́ mùsùlùmí à ń pa òfin ọlọ́run ọba mọ́ à ń tẹ̀lé àṣẹ ọlọ́run à ń jìnà sí tọ́lọ́run ọba ní ká má ṣe kò sí tàbí ṣùgbọ́n islam wa máa di ọ̀tún ọ̀tún ọ̀tún lójoojúmọ́ ni ṣùgbọ́n tá a bá ti jẹ́ni tí ń sá fún àti sojúṣe wa nínú islam à ń sá fún àti ṣẹ̀sìn. ojú tiẹ̀ ń tì ọ́ láti pera rẹ̀ mùsùlùmí ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ní mùsùlùmí wàlá ìsìláàmù yẹn padà fi ọ́ lẹ́njọ́ kan ọ́ dára rẹ rí lẹ́ni tí ò sí nínú ìsìláàmù ǹjẹ́ jẹ́ mọ̀ yín pé nínú ojúṣe wa nínú ìsìláàmù yìí òun náà ní ká máa pèpè lọ sídìí rẹ̀ ah, bóòlù ti fẹ́ pèpè sídìí ntí wọn náà yìí ṣe ntí wọn náà ò mójútó bóòlù ti fẹ́ pèpè lọ sídìí rẹ̀ Ah, ní ìsìnkánì kan jẹ́ pọ́ mọ̀ nípa iṣẹ́ injector ṣùgbọ́n náà ti pa sẹ́yìn tì ó ti lọ bí ọdún márùn-ún tó lè kọ́yàn kó lè kọ́yàn nítorí pé ó ti pàtì ìsìláàmù yìí tí ìwé bá ti ṣe ó ní lè pèèyàn sídìí rẹ̀ ara tó kó bá ìsìláàmù láwùjọ Yorùbá nù ẹni tó yẹ kó máa pèpè lọ sídìí ìsìláàmù àwọn náà ò ṣe má nǹkan míì ni wọ́n ń ṣe lórúkọ ìsìláàmù àwọn gan ní ba ìsìláàmù lójú jẹ́ àwọn gan ni ṣe ń tọ́tako islam bóòlù sì fẹ́ pèpè lọ sí díẹ̀ torí pé àwọn tó ń pè ń tán bá padà mọ òdodo ẹ̀sìn islam ìwọ ni wọ́n kọ́kọ́ bàjá asẹ́ǹsì ah, wa lọ́nà ni asẹ́ǹtẹ̀yìn ń pè wá lọ sídìí rẹ̀ kéèké ẹ̀sìn islam gangan torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ mọ ojúṣe wa lójúṣe ká sì máa mójútó dáadáa tá à ń bá ń ti ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ tiwa náà túbọ̀ máa rinlẹ̀ dáadáa. nínú ẹ̀sìn islam ẹ rí i pé àwọn ẹsẹ̀ wa tá a máa ń ṣe nídìí ẹ̀sìn islam yóò túnbọ̀ máa mú wa dẹni tó ṣe páyà rẹ̀ ń balẹ̀ dáadáa nídìí ẹ̀sìn islam eléyìí ó tì wá lọ sídìí káwa náà pé àwọn míì wá sídìí ẹ̀sìn islam ọlọ́ni walladhina ihtadaw zadahum huda wa atahum taqwahum ọlọ́ni láwọn ẹni tí wọ́n mọ̀nà òun tún ṣe àlékún mọ̀nà fún wa. òun sì fún wọn ní ìpáyò wọn lọ àwọn ti kọ́kọ́ gbìyànjú wọn máa nà ọlọ́run á ṣàlékún mànà fún wọn ọlọ́run tí wọ́n á fún wọn ní ẹ̀bùn ìpáyò lọ torí àwa náà gbọ́dọ̀ gbìyànjú ọlọ́ni wàyẹ̀zídọ́lọ́hùn lẹ́dínà dẹ́dẹ́ òhódà wàlbáàkìyà tó sọ́ọ̀lì ha tó xeyìrò náà ìndà rọ̀bì kẹta wáábà wà xeyìrò mọ̀rọ̀dà ọlọ́wọ́n bá ní àwọn ẹni tó ṣe pé wọ́n ti mànà ọlọ́run ṣàlékún mànà fún wa ntí sì máa sẹ́kù tí máa padà jèrè ń jẹ fún yàn òun náà làwọn adáadáadáa téèyàn bá ti rí ṣe olólóore jù lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín ní ẹ̀san téèyàn á máa rí gbà òun náà ló sì lóore jù tí máa ṣàpèjúwe ibi téèyàn padà sí pé yóò sùn wà torí ẹ̀ ọ hàn sí wa látàrí gbogbo ń tá a sọ yìí pé gbogbo ìgbà téèyàn bá ti pọ̀ ní ìtẹ̀lé tọ́lọ́n ọlọ́run ọba yóò ṣílẹ̀kùn ìmà fún yàn tẹ́yìn bá ti ń tẹ̀lé tọ́lọ́n ọlọ́run ṣílẹ̀kùn ìmà fún yín wattaqullaha wa yu'allimukumullah ọlọ́run ni ẹ máa páyà mi màá máa fi màmá yín ẹ máa páyà mi màá máa fi màmá yín tẹ́yìn bá ti ń ṣe tọ́lọ́n tẹ́ǹtẹ̀lé tọ́lọ́n tẹ́ǹtẹ̀lé tànàbì sallallahu alaihi ọlọ́run ṣílẹ̀kùn ìmà fún yín. ọlọ́run ṣílẹ̀kùn ìmánì fún ní ọ̀nà tó ti pọ́lọ̀ òní sí fẹ́lómi tó yàtọ̀ sí ròyìn torí rẹ̀ tá à ń bá ń forí ẹ ká máa tẹ̀lé tọ́lọ́n ká jẹ́ ẹni tó ń wá mà nípa ẹ̀sìn ní pàtàkì jù á rọ̀ wá ẹni tí ó di àwọn àlànà ẹ̀sìn Islam mu. eléyìí tó hàn àti èyí gbogbo ètò ní í ṣe pẹ̀lú wọlọ́n ẹ̀jẹ̀ àmà pamá torí wọ́n tó ọmọ kí ó dàbí ẹni tí ọmọ kí ó àwọn èèyàn ń wọ̀ báyà àdúgbò yín ìwọ nìkan lọ ọmọ kí ó ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn òpin tó ọba ti ṣe làwọn sì ń tó ọba ṣe àwọn ò ní ṣe ṣe wọ́n wá jẹ́ pé ọmọ ń tẹ̀lé tọ́lọ́ ọmọ ń tẹ̀lé tànàbì pẹ̀lú ògùn ọlọ́run bọ́pẹ́ tí ìtẹ̀lé tọ́lọ̀ ìtẹ̀lé tà nábì ó fi pọ̀ ládùúgbò yìí tí wọ́n bá jẹ́ pé ọlọ́run fagbọn ọlọ́run ọba yà tó ń takòtò ọlọ́run tó ń takòtò ànábì bọ́pẹ́ bọ́yá ó rí pọ́pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n tó ọmọ kí wọ́n náà kúkú ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ẹja kéèsì tí wọ́n bá ti máa kí tó ń pawọ́ ọlọ́run ọba ama àwọn èèyàn ti ń wọ̀ àwọn náà gbìyànjú láti máa wà àwòkọ́sì rẹ̀ kọ́dà àwọn lè máa fa dúró tí wọ́n bá rí ọ àmọ́ wọ́n ń sọ nǹkan tí wà náà sí ẹ sì gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa sọ ìwà àwọn èèyàn fáwọn èèyàn ẹ má jàǹbá àwọn èèyàn ẹ má mú nǹkan ní nǹkan má ti ń ẹ sì má ṣe jẹ́ ẹni tí wọ́n máa sàmúlò má la tẹ́ bá ti dúró dáadáa tọ́rọ̀ bá dà yín pọ̀ pẹ̀lú àwọn èèyàn tẹ́ ẹ̀ jẹ́ kí ẹ̀tọ́ tí wọ́n máa wọnú ti yín láì jẹ́ pé fún wọn ti wọn àwọn èèyàn ó tún máa wò yín wọ́n máa wò yín kọ́sì ọba tí wọ́n á jẹ́ pé ẹ̀yin kí ó náà ló ń jàǹbá ẹ̀yin náà ní gbéwèrí nítorí dájú ó náà nípa àwọn èèyàn míì náà máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ pé kí ni bẹ́ẹ̀nbẹ́ ṣebí wọ náà tó ló kéwú náà ṣebí tí wọn náà ṣe àbí kí torí ẹ ìwọ sọ wọn àwọn sọ á padà máa bá àlàyé wa lọ síwájú nípa nǹkan kan pàtàkì tá a fi kótóbà tòní tá a fi sùn eléyìí tó sì jẹ́ kókó gidi tó yẹ kí gbogbo àwa mùsùlùmí ká mọ̀ nípa rẹ̀ ká sì máa lò ó ní gbogbo ìgbà lójoojúmọ́ ayé wa lójú ọ̀nà apá afẹ́ wà lìjẹ́nà abẹ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fi àlìjẹ́nà onídẹ̀ra kó fi ta gbogbo alọ́ rẹ̀ àwọn sẹ́tàsì tí wíwọ àlìjẹ́nà yìí tí fi rọrùn fún wa ọlọ́run dákun kó fún wa sí i àwọn àwà táàhù àwọn àgbésẹ̀ táàgbè tálìjẹ́nà yóò fi jẹ́ ìwọ̀ fún wa ọlọ́run dákun má fi wa ṣe déédéé rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ṣàánú wa gbàdúrà wa bá wa foríjì àwọn òbí wa àwọn ẹni tó ti kú tó kú lórí ìsìláàmù yìí báyìí ọlọ́run bá wa yáàfì wọn ọlọ́run bá wa yáàfì wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn. àwọn òbí wa tó kù láyé tí àwọn ẹni tó ní wọn tí wọ́n sì ń rí wọn tínú wọn ń dùn ọlọ́run jẹ́ káwọn òbí wọn yìí kí wọ́n pẹ́ fáwọn ọmọ wọn lórí dáadáa jẹ́ kí àwọn ọmọ náà káwọn náà pẹ́ lórí mímá ṣe dáadáa fáwọn òbí wọn wọ̀nyí báyìí àti àwọn ọmọ àti àwọn òbí ọlọ́run dákun ṣe wá lọ́mọ àlùjànnà ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó túnbọ̀ fi ìsìláàmù wa kó fi rọ̀ wá lọ́rùn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe wá ní mùsùlùmí gidi ní kọ̀kọ̀ àti ní gbangba kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó sàwa náà ní sábàbí tọ́pọ̀lọpọ̀ èèyàn míì náà tí wọ́n fi mànà tí wọ́n fi ṣoríire kárántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa kókó ìsìláàmù ẹnìkan mà lọ́lọ́run fi ìsìláàmù yìí ràn òun náà lọ́ọ́ tiwa anabi muhammed salawa rabbi wa salamuhu alayhi òun náà lọ́lọ́wọ́n bá fi islam yìí ránṣẹ́ wa ó ti ṣàlàyé alaye to àlàyé tó pé ní àlàyé to àwọn àlàyé yìí ń láì dín kù ń anabi ṣe bẹ́ẹ̀ kò fi béèrè owó kan wa o nítorí pé as-salatu àti as-salamu fún ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run á pa wá láti àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ká máa ṣe as fún ká sì máa sálámà sí. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت